أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين بعد والسلام عليكم ورحمة الله وبركاته أراك صدى قلوة الله سبحانه وتعالى ọba ìbẹ̀rẹ̀ tí ọba àkọ́kọ́ tí ò ní ìbẹ̀rẹ̀ òun náà sì ni ọba ìgbẹ̀yìn tí ò lópin. أن يلوم الله سبحانه وتعالى كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه gẹ́gẹ́ bó ṣe tọ́ sọ́lọ́run ọba ní gbígbàngbà ojú ẹ̀ àti ní títóbi Allah subhanahu wa ta'ala mo jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àfọlọ́wọn ọba Allah subhanahu wa ta'ala nìkan ìjẹ́rìí pa Nabi sallallahu alayhi wa alihi wa sallam ẹrú ọlọ́wọ́n ọba òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni. ìkẹ́ ọlọ́wọ́n ọba nu ọlọ́wọ́n ọba orí ajẹ́jẹ́ta ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara lé àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí àjọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí ọjọ́ gbẹ̀dẹ̀ kíyàmà. eléyìí tí yàrá ìṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àárọ̀ yìí wọn náà ní tíra salasatul usul ìtì ìmáàmù dáẹ̀wá. محمد بن عبد الوهاب بن سليمان التميمي النجدي رحمة الله عليه نعم نبي قوله رحمه الله تعالى وأعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة èyí tó tóbi jù nínú àṣẹ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pa nínú àwọn nǹkan tó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pa láṣẹ eléyìí tó tóbi jù nínú ẹ̀ òun náà ni at-tawhid òun ni ìsí ọlọ́run ọba Allah subhanahu wa lọ́kàn wa huwa ifradullahi bil òun náà ni ká sí ọlọ́run ọba lọ́kan ká gbà fún ìjọkan yóò sọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ká nígbàgbọ́ sí ìjọkan ọlọ́run ọba nínú ìjọsìn ká gbà pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ni ọba tí a gbọ́dọ̀ máa jọ́sìn fún ká gbà fún ìjọkan yóò sọ ọlọ́run ọba níbi ìjọsìn a máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo ẹ̀ka tó ń pè ní at-tawhid nínú èdè lárúbáwá masdaru ni fún wahada yuwahidu wahada madi nìyẹn yuwahidu mudari nìyẹn masdaru ni at ay ja'alu shay'i wahidan òun náà ni kíyàn ṣe nǹkan ní ọ̀kan kíyàn ṣe nǹkan lọ́kan ṣẹwárí ìsọlọ́wọ́n ọba lọ́kan yìí la yatahaqqaqu illa binafyin wa isbatin ìṣe nǹkan lọ́kan kò lè dòdodo kò lè fẹsẹ̀ rinlẹ̀ àyàfi kí ó ní orígun méjì orígun alákọ̀ọ́kọ́ ni nafiyu orígun àtakò wa isbat orígun ẹlẹ́ẹ̀kejì ni ìfirinlẹ̀ so tàbá fẹ́ ṣe nǹkan ní ọ̀kan ọ̀nà tá a lè gbà ṣe lọ́kan ni kí ó sí pé a tàtakò a lè tún ṣe ìfirinlẹ̀ so ká ṣe nafiyu hukmi amma siwa al muwahhad ká tako ìdájọ́ kátàkó ìdájọ́ fún ẹni tó bá yàtọ̀ sí ẹni ẹni tá a ṣe lọ́kàn yẹn kátàkó ìdájọ́ fún wọn. káàdẹ̀ fi rinlẹ̀ fún ẹnìkan ṣoṣo. eré ìjọba túmọ̀ sí ni pé la lil insani tawhidu hatta yashhada an la ilaha illallah. ìjẹ́ ìsọlọ́wọ́n ọba lọ́kàn ò lè pé fọmẹ̀dé ènìyàn ọmọdé yìí ò lè pé lẹ́ni tí ń sọlọ́wọ́n ọba lọ́kàn ìpè ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo kò lè pé fún yàn títí tí ó fi jẹ́rìí pé kò sí ẹnì kankan tó yẹ ká máa jọ́sìn fún àfọlọ́wọ́n ọba nìkan so yóò gbà wípé ọlọ́run yóò gbà wípé yóò tàtakò yóò tako ìjọ́sìn fún gbogbo nǹkan mi yàtọ̀ fọlọ́wọ́n ọba so mùsùlùmí gbọ́dọ̀ tàtakò ó gbọ́dọ̀ tako gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ó gbọ́dọ̀ tako ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ gbà wípé àwọn nǹkan yìí ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn kó sì máa tako jíjọsìn fún wọn yóò wá fi ìjọsìn yẹn rinlẹ̀ fọ́lọ́run ọba nìkan so ẹnì kankan ò lè dúró lórí tawhid àfikọ́jà látako ó sì jẹ́ olùfinrinlẹ̀ alátakò tí ó sì jẹ́ òun náà ni pé yóò máa takò gbogbo nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run yóò máa takò yóò máa gbógun tì yóò sá ìgbàgbọ́ sí yóò lòdì sí yóò wá fi ìjọsìn yẹn rinlẹ̀ fọlọ́run nìkan ìgbà yẹn lèyìn ó tó pé ní ẹni tí ó ń ṣe ọlọ́run ọba lọ́kàn فينفي الألوهية فينفي الألوهية عما سوى الله تعالى ويثبتها لله وحده èyàn ṣe àtakò yóò lòdì sí ìjọsìn fún gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba gbogbo àwọn nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba yóò lòdì sí ìjọsìn fún wọn èyàn wá fi ìjọsìn rinlẹ̀ fọ́lọ́run ọba ìjọsìn èyàn fi rinlẹ̀ fọ́lọ́run ọba nìkan nínú isbilah nínú lílo àwọn àfa àwọn olùmọ̀ nípa tawhid ìgbàdáyé bàbá Muhammad rajul wahab tó fẹ́ túmọ̀ tawhid wọ́n ní huwa ifradullahi bil ibada òun náà ni ìṣe ọlọ́run ọba lọ́kan pẹ̀lú ìjọsìn ilé tó túmọ̀ sí pé an ta'budallaha wahdahu la sharika lahu òun náà ní kí kọ́ ọmọ sin ọlọ́run ọba nìkan láì dá nǹkan kan papọ̀ láì dá orogún papọ̀ mọ́ ọlọ́run ọba kọ́ ọmọ sin ọlọ́run ọba nìkan láì dá orogún papọ̀ mọ́. la tushrik bihi nabiyyan mursalan wala malakan muqarraban wala ra'isan wala malikan wala ahadan min a ò gbọ́dọ̀ dá ànábì ọlọ́run ọba tọ́lọ́wọ́n bá rán a kò gbọ́dọ̀ dá a kò gbọ́dọ̀ fi ṣe orogún fọ́lọ́wọ́n bá ẹgẹ́ bí àwọn Yahud àtàwọn Nasara bí wọ́n ṣe ṣe àwọn Yahud wọ́n fi Uzairu wọ́n fi ṣe orogún fọ́lọ́wọ́n bá ànábì ọlọ́wọ́n bá ni àwọn Nasara àwọn Christian wọ́n fi Isa ànábì Isa wọ́n fi ṣe orogún fọ́lọ́wọ́n bá ànábì ọlọ́wọ́n bá ni ẹni tí ó bá wà lórí tawhid gbọ́dọ̀ fi kò gbọ́dọ̀ ṣe lè báyìí kò gbọ́dọ̀ fi àwọn ànábì ọlọ́run ọba ṣorogún fọlọ́run bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fi áńgẹ́lì kankan ṣorogún fọlọ́run ọba gẹ́gẹ́ bá a ṣe rí nínú àwọn kòrèìṣ àwọn kèfèrí kòrèìṣ sọ pé àwọn tí wọn málàkù ni wọ́n máa ń sìn báyìí ni èèyàn gbọ́dọ̀ fi ọba kankan aláṣẹ kankan olórí kankan a kò gbọ́dọ̀ fi ṣorogún fọ́lọ́wọ́n bá a sì kò gbọ́dọ̀ fi ẹnìkan kan náà àwọn ẹ̀dá a kò gbọ́dọ̀ fi ṣorogún fọ́lọ́wọ́n nílẹ̀ yorùbá àwọn èèyàn a máa fi Ṣàngó wọ́n máa fi ṣe orogún ọlọ́wọ́n bá bí wọ́n pé wọ́n máa sin àwọn alágbára yìí náà àwọn èèyàn a máa wọ́n fi Ògún wọ́n máa fi ṣorogún fọ́lọ́wọ́n bá wọ́n ń sìn Ọya wọ́n ń sìn Ọ̀ṣun ẹ́ èèyàn ní ọ̀ṣun èèyàn ni so ìgbàgbọ́ wọn ni pé èèyàn yẹn ìyá kan abiyamọ kan ni tó bínú lọ di odò so wọ́n máa ń sìn wọ́n ń sìn àwọn tí wọ́n sì ń sìn bẹ ní ibi tó ti ń sìn lóṣogbo ti sìn àwọn ọlọ́sùn kò ní òṣogbo nìkan lọ́wọ́ o wọ́n pọ̀ káàkiri kódà gan-an wọ́n máa ń bẹ ńlẹ̀ yìí náà ìgbà míì ẹ̀ rí wọn ní sáìdì ọjà ọba ẹ̀rí wọn tó wọ́n sọ fún báyìí wọ́n tó owó ẹ̀yọ náà gbogbo ẹ̀ wọ́n wọ lẹ̀kẹ̀ funfun náà báyìí wọ́n máa tọrọ bára. àwọn ẹlòmíín sì ń fún wọn lówó so àwọn yẹn àwọn tí wọ́n ń sin Ọ̀ṣun nìyẹn Ọ̀ṣun tẹ́yìn sìn ẹ̀ lè lọ bèrè tẹ́jẹ́ tẹ́mu lọ́dọ̀ ẹ̀ ẹ̀ ń tọrọ bára káàkiri ṣé báyìí sí Ọ̀ṣun yẹ̀yẹ́ tó sí pé kò lè bí àbùkátà yìí ẹ̀rí wọ́n bẹ wọ́n bẹ nílẹ̀ yìí náà wọ́n bẹ lọ́rin bíi náà wọ́n sì pọ̀ lẹ́kọ̀ọ́ dáadáa tí wọ́n bá dé sáìdì Lagos Island yẹn ní sáìdì Adéníjì Adéníjì Adélé mo mọ̀ wọ́n wọ́n pọ̀ mbẹ̀ dáadáa yẹn sì pé wọ́n gbé igbá funfun igbá funfun báyìí kalẹ̀ báyìí wọ́n wọ aṣọ funfun wọ́n wọ ẹlẹ́kẹ̀ funfun wọ́n làwọn wọ́n làwọn ní ọlọ́sùn àwọn ń tọrọ owó àmọ́ náà máa ń tọrọ bára bẹ́ẹ̀ náà tó ọlọ́run kó sànù wá kó sọ kó ń bi àná so eléyìí báyìí ìwà wọn kèfèrí rí ni ìwà àwọn lómìnà ń sin nǹkan míì bẹ́ẹ̀ káwọn míì máa sin òkè òkè òkè olúmọ ni wọ́n sin oyè báyìí sìn wọ́n sin òkè nìbàdàn wọ́n ń sin òkè ní Abẹ́òkúta àbí nílẹ̀ yìí náà wọ́n ń sin òkè o tí wọ́n bá dé Zobi àwọn tí ń sin òkè wà ń bẹ̀ lọ́yẹ́ kí wọ́n máa ń sin òkè Zobi wà ń bẹ̀ tí wọ́n bá dé ṣàwó náà nígbà nísìn so oríṣiríṣi àwọn nǹkan míì táwọn ìlú míì ń sin lẹ́yìn Ọlọ́run ọba Allah subhanahu wa kọ́lọ̀wà kí ó sọ wa kún bẹ̀. Hmm. tẹ bá dé gbogbo sáìdì gbẹ́sì yẹn náà àwọn náà ń sin òkè tẹ bá dé kìsì wọ́n ń sin òkè ní kìsì náà ẹgbẹ́ òkè pọ̀ láwọn ọ̀nà bẹ̀yà òkè ńláńlá wọ́n ń sin bẹ̀ àtàwọn ìlú kéréje kéréje tí ó wà ń bẹ̀ náà sọ pé wọ́n ń bọ òkè ọlọ́run kó fọ̀nà mọ́ gbọ́n ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ni ẹ mọ́ ń sìn á sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìfẹ́ á dẹ̀ sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìgbé títóbi fọlọ́run ọba á sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala raghba lẹ́ni tí ń ra kàlìjẹ́nà wà rahba àti lẹ́ni ifradullahi ta'ala bil ibada ìtọ́gbà lérò pẹ̀lú ìtumọ̀ tàwíìdù yìí òun ni pé àtàwíìdù lẹ́bí bu'itha ar-rusulu li tahqiqihi kò ń ṣe pé gbogbo definition tàwíìdù ni wọ́n kì í ṣe gbogbo ìtumọ̀ tàwíìdù náà fẹ́ tú nítawọn fẹ́ jẹ́ pé wà ní sinmi pé tàwíìdù tọ́lọ́wọ́ bá lè jẹ́ gbé àwọn ànábì Ọlọ́run bá dìde láti wá fi rinlẹ̀ o làwọn ń sàlàyé tàwíìdù tọ́lọ́wọ́ bá lè jẹ́ gbé àwọn ànábì Ọlọ́run bá àwọn òjíṣẹ́ Ọlọ́run bá dìde láti wá fi rinlẹ̀ ni so eléyìí ni bàbá gbà lérò pẹ̀lú tàfíìrì tí wọ́n sọ mí báyìí tàwíìdù yìí ìrùran tàwíìdù yìí òun gan ni ààyè tẹ̀lẹ̀ tí àwọn ìjọ àwọn ànábì ọlọ́wọ́n ọba lórí ẹ̀ nítorí ẹ̀ tí kìí bá ṣe pé tí bàbá gbà lérò rẹ̀ ni tọ́bá fẹ́ tú tàwíìdù fún wa in tó wọ́n bá fi tú kò bá kò bá kò bá kò bá tóbi jù báyìí lọ kò bá gbáyè ju irú ìtumọ̀ yìí lọ òun náà ni ifradullahi ta'ala bima yakhtassu bihi tàwíìdù wa pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ tàwíìdù rububiyya nǹkan tó ń pè ní tàwíìdù rububiyya òun náà ni ifradullahi subhanahu wa ta'ala bil khalq ká sí ọlọ́run ọba lọ́kàn níbi dídá kágbà pọ́ ọlọ́run ọba àlékelá ní dá gbogbo nǹkan gbogbo ẹ̀dá ọlọ́run ọba ló dá wọn nítorí ẹ̀jẹ̀ rí níbi bíi àwọn kọ̀dàrí àwọn ṣe kèfèrí níbi khalqu níbi ifradullahi ta'ala bil khalqu àwọn kọ̀dàríyà àwọn tí wọ́n ń ta okádàrà àwọn gbà yìí pé wọ́n gbà yìí pé adẹ́dà méjìlá ni adẹ́dà kan òun ni máa ń dá dáadáa fún gbàpọ̀ lọ́wọ́ balẹ̀kẹ́lá dáadáa lọ́wọ́ balẹ̀kẹ́lá máa ń dá alẹ́ dá ẹlẹ́ẹ̀kejì ni máa ń dá aburú fún gbà pé èèyàn ni máa ń dá aburú tí máa ń ṣe ọlọ́wọ́ balẹ̀kẹ́lá kọ́ lọ́dà ṣé báyìí sìn so eléyìí báyìí náà ni ìgbàgbọ́ àwọn màjú ilà anábìsọ̀ allah fi ń pe àwọn kọ̀dàríyà ní màjú suhabihi umma anabi láwọn kọ̀dàríyà àwọn ni màjúùsù àlùmọ̀ yìí àwọn tí wọ́n ń àwọn abọ́ná àlùmọ̀ yìí àwọn kọ̀dàríyà ni nǹkan táwọn fi pè wọ́n bẹ́ẹ̀ kejì nítorí wọ́n ń bọ̀ná àwọn torí pé ìgbàgbọ́ wọn ṣe déédéé ìgbàgbọ́ àwọn màjúùsù àwọn màjúùsù gbà yí pé adẹ́dà méjìlá ni adẹ́dà kan òun lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala òun ló ń dá gbogbo tó dà adẹ́dà kejì ni ń dá aburú sọ àwọn kọ̀dàríyà náà gbà yí pé ṣírkù nìyẹn níbi rògbòbíyà níbi ìsọlọ́wọ́n ọba lọ́kàn níbi iṣẹ́ ọlọ́run wọ́n ti ṣẹbọ ṣé ọlọ́run ọba Allah gbogbo ẹ̀dá òun nìkan ni ọba tí ń dẹ̀dá àti àti dáadáa gbogbo ẹ̀. wal mulk kágbọ́ ọlọ́run ọba lọ́kàn níbi ìnẹ́kápá lórí fẹ́ pé òun ló ní àwọn ẹ̀dá ló ní kápá lórí wọn watadbir ìgbọ́lọ́wọ́n ọba lọ́kan níbi ìdarí bọ́lọ́wọ́n ọba nìkan ní ń darí gbogbo ètò ọlọ́wọ́n ọba ní ń darí gbogbo ẹ̀dá sámà ọlọ́run ní ń darí ẹ̀ oòrùn ọlọ́run ní ń darí ẹ̀ òṣùpá àwọn màláíkà ilẹ̀ ìràwọ̀ òjò atẹ́gùn gbogbo nǹkan yẹnyẹn ọlọ́run ọba nìkan ló ń darí ẹ̀ ọlọ́run ọba nìkan ló ń ṣètò lórí wọn ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala sọ wípé Allahu khaliqu kulli shay Allahu khaliqu kulli shay ọlọ́wọ́ba òun ló dá gbogbo nǹkan gbogbo nǹkan yẹ́yẹ́ ọlọ́wọ́ba ló dá eré wa nù suratu Zumar ayah sixty two wa qala ta'ala hal min khaliqin ghayrillah ọlọ́wọ́ba ní ǹjẹ́ adẹ́dàmí tó wáyàtọ̀ fọlọ́wọ́ba níbí yarzuqukum minas sama tí ó máa pèsè ìjẹ mu fún yín láti sánmà ìjádẹ́jà mi tó ń bẹ lẹ́yìn ọlọ́run ọba bí tí ó máa fi àrízìkì yín tí ó máa sọ àrízìkì yín kalẹ̀ láti sánmà wal tí ó sì máa mú àrízìkì jáde fún yín láti inú ilẹ̀ la ilaha illahu ọlọ́run ọba ní kò sí ẹlòmíì kò sí ẹnì kankan tó yẹ ká máa sìn àfọlọ́run ọba nìkan tìrúbọ́lọ́run ọba yìí nìkan lọ́ba tó yẹ sí pé ó ń sọ ìjẹ̀mú kalẹ̀ fún àwọn ẹ̀dá láti sánmà ó sì mú ìjẹ̀mú jáde láti inú ilẹ̀ ẹ̀rí báyìí sìn níbi òjò tó rọ̀ yẹn tọ́nà bá rí kílá rọ̀ láti sánmọ̀ yẹn ìjẹ̀mú wọn sọ̀kalẹ̀ ńbẹ̀ tójú yẹn bá ti rọ̀ ìjẹ̀mú sọ̀kalẹ̀ pẹ̀lú wípé ọlọ́wọ́ bá rí kí ló fi mú ìjẹ̀mú wa níta ń jẹ tá ń mu níta ń ná tá ń lò gbogbo oníkálukú wa tá a fi ń ṣe owó tá a fi ń ṣe táàfi ń ṣe àrísìkì yóò mú jáde fún wa àti sánmà àti sánmà ìjẹ̀mú wọn sọ̀kalẹ̀ bákan náà láti inú ilẹ̀ ọlọ́run bá ní kí wọ́n mú ìjẹ̀mú jáde fún wa kò sí nǹkan táàfi ń ṣe ìjẹ̀mú kò sí nǹkan kan táàfi ń ṣe ìjẹ̀mú tí kò ń ṣe pé ń sọ̀kalẹ̀ láti sánmà ń sì wá láti inú ilẹ̀ àti ibi tí ìjẹ̀mú wa ti ń wá nìyẹn tọ́lọ́wọ́ bá ní halmin khaliqin ghayrillah ǹjẹ́ adẹ́dàmí tó ń bẹ lẹ́yìn ọlọ́wọ́n bá bí tó yẹ sí pé yarzuqukum minas samaa wal ard tí ó ń sọ ìjẹmu kalẹ̀ fún láti sánmà tó sì ń mú jáde láti inú lẹ̀ la ilaha illa hu ọlọ́run ní kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àfọwọ́ bá nìkan eléwà ní suratu Fatir àyà ẹlẹ́kẹta wa qala ta'ala ọlọ́mọ sọ pé tabaraka alladhi biyadihi al ọlọ́run bá ní mímọ́ ni fún ọlọ́run bá ọba tó yẹ pé ọwọ́ rẹ̀ lágbára wà ìkápá gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ló wà biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir ọlọ́run bá yìí ọba tó yẹ pé òun ó ní agbára lórí gbogbo nǹkan ni wa huwa ala kulli shay'in dájúdájú òun ọlọ́run bá ala kulli shay'in lórí ohun gbogbo qadirun ó lágbára ó lágbára lórí gbogbo nǹkan kò sí nǹkan tọ́lọ́run bá àlekẹ́lá ò lágbára lórí ẹ̀ tó ń gbogbo nǹkan táwa náà bá ń ṣe kí ni táwa ń wá ká béèrè lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ṣe eléyìí èyí ṣe pé ọlọ́run ọba ń fún wa ní ìrù nìkan ọlọ́run ọba ṣe pé ń fún wa ní ìrù nìkan tí kìí bá ṣe pé ọlọ́run ọba kò sí nǹkan tó wá kò sí nǹkan tó ń ṣe ò ní kápá lórí ẹ̀ ṣe bá yín sìn ọ̀dà yẹn gẹ́ bíi pé lillahi masalul a'la ọlọ́run ọba lọ́ba tó ní ìròyìn tó ga jùlọ àtàpéjúwe tó ga jùlọ o ṣùgbọ́n mo kàn fẹ́ gbìyànjú láti sún ọ̀rọ̀ yìí mọ́lá káyọ̀ wà ní kẹ́nìkan sọ wípé ṣe rí gbogbo mọ́tò tó wà ní ọgbà yìí gbogbo lágbára lórí àti gbogbo tó wà ní ọgbà yìí yanyan tó wà ní ọgbà bóyá tóbi tó èmi mo ní mo sì lágbára lórí ẹ̀ mo wá fún oníyọ̀ǹda kàn náwó sílẹ̀ tó bá wù ọ́ torí pé mo ní mo lè gbé fún ọ náwó sí ìtọ́ bá wù ọ́ nú ẹ̀ kódà tó bá yẹ pé ilé yìí náà náwó sí èmi mo ní mo ní mo sì sọ fún ọ mo sì promise yìí pé tó bá béèrè yìí fún ẹ yàmà ẹ rí i pé àǹfààní ńlá nìyẹn tó ká máa sọ ọlọ́run ọba lọ́sùn máa ń sáré pé gbogbo nǹkan yẹn yẹn ọlọ́run ọba ló ní ọlọ́run ọba ló dá ọlọ́run ọba ló ní kápá lórí ẹ̀ wa huwa ala kulli shay'in qadir ní tó ń dààmú ilé ayé rẹ̀ yẹn náà ọlọ́run lòun ní kápá lórí ẹ̀ tó abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala ọba tó ní kápá lórí gbogbo nǹkan gbogbo ọ̀nà tó ní kálukú wa tá a ti ní bùkátà síwájú ọlọ́wọ̀n ọba ọlọ́run mọ́sàbà bí àgbà bùkátà wa ọlájọ́ kan sọ ọlọ́run ọba ọlọ́run àrídìkí rọrùn tá a fi jẹ tá a fi mu ọlọ́run mọ́sà pèsè ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba mọ́fara ni wa o ọlọ́run ọba mọ́fìyà jẹ wa o ọlọ́run ọba mọ́fọ pẹpẹ mọ́ wa abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala ọba ìwọ́lọ́ba tó ní kápá lórí gbogbo kan àlàáfíà tó péye ọlọ́mọṣà jogún ẹ̀fẹ́ nìkọ̀kan wa gbogbo àìsàn gbogbo àwọn àrùn tó ń dààmú ẹnìkọ̀kan wa ọlọ́mọṣà wò wá sàn ọlọ́àjọ kan sọ ọlọ́ba Allah subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n bá ọba tó pé òun ló ní kápá lórí gbogbo kan àwọn tí wọ́n ń wá ọmọ tí wọ́n ń bẹ lọ́wọ́ bá ọmọ ọlọ́run ìwọ́lọ́ba tó ní kápá lórí gbogbo kan ọlọ́mọṣà bá fún ọlọ́mọ ọlájọ́ kan sọ náà bàlọ́ ta'ala gbogbo bùkátà wa òǹkàlùkù wa síwájú ọlọ́run ọba eré ìta lè béèyàn sọ eré ìta lè béèyàn sọ ọlọ́run mẹ́ta bá bí ara ẹ̀ o wáyà yìí pàtàkì jẹ́ wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ọba ó ní kápá lórí gbogbo nǹkan so ọlọ́run ọba information tó tóbi ọlọ́run ọba lè kẹ́lá fún wa yìí lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ni náà tó lè wí láyé gbogbo alámọ̀ ìpẹ́rọ́ nípa kí ẹ̀kan sọ fún wa nísìnyí pé òun ní kápá lórí gbogbo nǹkan kódà àwọn agbọ́n sọ fún pé náà òun ní kápá lórí èmi nínú gbogbo nǹkan lèmi ti wà lójú báyìí sí òun ní kápá lórí mi òun ní kápá lórí ntọ́pọ̀ kìí tó ní kápá lórí ẹ̀gẹ́ nínú tọ́lọ̀bà lè kẹ́lá dá tọ́lọ̀bà lè kẹ́lá fún ọ ní kápá lórí ẹ̀gẹ́ kéré àwọn ilé tọ́lọ̀bà lè kẹ́sì fún ọ ní kápá lórí ẹ̀gẹ́ oníkàpá lórí kò sí nǹkan kan tó oníkàpá lórí ẹ̀ ṣé báyìí sì kò sẹ́ni náà tó kílèmù ẹ̀ kò dẹ̀ sẹ́ni náà tó lè kílèmù àfọlọ́wọn ba láyé ọjọ́ ta ti dáyé láyé ọjọ́ ta ti délé ayé sáré nìkan kan tó kílèmù ẹ̀ tí ó kàbùkù rí fìràáhùn ló kílèmù bẹ́ẹ̀ àbí ó sì kan títí pábùkù kan ní fìràáhùn kan ọkàn àbùtán wọn kò búkù ní tó kàn kì í ṣe tó kù ọkàn tán pátápátá ni ànábì musa alayhi salatu salam lọ́nà wà lè kẹ́rẹ́ rán sí láti ṣe kíni láti láti fi hàn pé kò ní nkẹ̀kẹ́ ẹ̀rùgbà tó lọ́nà wà lè kẹ́lọ́ pa ọlọ́nà wà lè kẹ́lá pa lẹ́ni tó yẹ pé òun gan rèé ó padà ń kábàámọ̀ yìí òun náà sọ pé òun padà gbàgbọ́ nígbà tí kú dé ọlọ́run nínú ọlọ́run bá ní kí ẹ ṣe irú àsìkò yìí a ti pè ọ́ sí a ti pè ọ́ sí gbàgbọ́ ti pẹ́ tó gbà nígbà tí ó wúlò nígbà tí kéèyàn gbàgbọ́ nígbà tó wúlò a ti pè ọ́ sí tó gbà kó ń ṣe nísìn ìṣẹ̀lẹ̀ṣẹ̀ irú gbàgbọ́ ń ṣe kò wúlò mọ́ ok ó clear so irú àwọn atán tó ń kílèmù bẹ́ẹ̀ ẹ bá sìn so gbogbo wọn pátá kò sí kankan nu wọn tọ́lọ̀ bá lè kẹ́ra tí so àyèmọ̀ wọn ara ni tọ́lọ̀ nìkan ló ní irú agbára bẹ́ẹ̀ torí àsìkò wa ọlọ́wà àlìjá eléyìí wà nù sọ́tù mulk ayé alákọ̀ọ́kọ́ wàkọ́lá tààlà ọlọ́run sọ wípé aláàláhùl khalq ọlọ́run bá ní ẹtẹ́ ti kẹ gbọ́ òun ọlọ́run bá lòun ní dídá gbogbo dídá pátápátá òun ọlọ́run bá lòun ní kò sẹ́ni kan tó ní lẹ́yìn ọlọ́run wal amr òun lòun sì ní àṣẹ ọ̀rọ̀ ọlọ́run bá sì ní nínú àṣẹ ọlọ́run bá ní so nǹkan méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni alkhalku yàtọ̀ sí alamru torí alkùránì ṣe khalku amru ni tabarakallahu rabbul alamin mímọ́ ni fún ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá yìí eléwàánu suratul A'raf so eléyìí báyìí ni tàwíìdù alákọ̀ọ́kọ́ pẹ̀lú gbọ́n náà ọba Allah subhanahu wa ta'ala tó bá di lọ́la a máa bẹ̀ a máa ṣàlàyé lọ lórí tàwíìdù ẹlẹ́kejì so mo fẹ́ ká dúró síbi tí ó ní àpẹẹrẹ náà ni so abẹ́ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba adẹ́dà ọba alágbára lórí ohun gbogbo kódà kò kí ó fi àánú rẹ̀ kó fi lé wa bá. abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó gbé àánú dìde sí wa àwọn àánú rẹ̀ òfin wálẹ̀ ńgbà kọ̀ọ̀kan ọlọ́run adúpẹ́ lórí àwọn àánú rẹ̀ tí ó wà lórí wa o nínú àwọn ìkẹ́ bá òun gbogbo eléyìí tí a ń lò yìí à ń sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run à ń gbọ́rọ̀ ìkẹ́ ọlọ́run bá ní làákàyè ìkẹ́ ọlọ́run bá ní à ń sùn ìkẹ́ ọlọ́run à ń wa ìkẹ́ ọlọ́run bá ní ìkẹ́ o akàyè tó ń béèrè fálẹ́kùn ni torí pé ìwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló lágbára lórí gbogbo ẹ̀ kó dẹ̀ ń sí ìwọ ọlọ́run ọba ká máa béèrè lọ́dọ̀ ọlọ́run ọba kò ń sú ọ ọlọ́run ọba àlékẹ́lá kò ń kò ń kó ṣuṣú níbi bíbèrè nítorí ọlọ́run à ń bẹ̀ ọ́ ọlọ́run à ń bẹ̀ ọ́ ọlọ́run à ń bẹ̀ ọ́ àmọ́ṣáì mọ́ṣáì fẹsẹ̀wà ààyè ńláńlá tí a ti máa ṣèkòkò sí jọ̀nà ọlọ́run bá ọlọ́run mọ́sà jogún ẹ̀fọ́ wa ọlọ́run mọ́sà jogún ẹ̀fọ́ wa ọlọ́run mọ́sà ìfi dáwà sàlàfíà ọlọ́run mọ́sà ìfi ọ̀rìn ilẹ̀ sínsìn adájọ́ kan sọ́lá gbogbo àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà sàlàfíà yìí ọlọ́run mọ́sà bá ọrùn wọn lágbára adájọ́ kan sọ́lá wọn bá àwọn tí wọ́n rò pa wọn ti wà nínú pèpè sàlàfíà yìí tí wọ́n sì ń ṣí tó yẹ pé nǹkan mìíràn wọ́n ń pèpè tó yẹ pé wọ́n láníyàn pé ìpèpè yìí náà làwọn fẹ́ pé ọlọ́run mọ́sà bá fi wọ́n mọ̀nà ọlọ́run mọ́ṣá ìsàmọ̀nà wọn ọlọ́run mọ́ṣá ìbá wa ya ìfẹ́ ẹnu ọlọ́run mọ́ṣá ìbá wa ya ìrújú ọlọ́run mọ́ṣá ìbá wa ya ìgbádùn ẹ̀mí tí máa ń múni kú lórí ìsinlẹ̀ ọba lọ́sùnmọ́ àtàlà pẹ̀lú òdodo ọlọ́run àwa náà gbogbo ibi tí àwa náà bá kù sí ọlọ́run mọ́ṣá tún wa ṣe o ọlọ́run mọ́ṣá kún wa ṣe o apára tí aburú ọlọ́mọdé òṣèlè sí wa ibi tá a bá ti ń sáàsì gbọ́ ọlọ́mọsáì bá wa tún bẹ̀ ṣe ọlọ́àjọ kan sọ ọlọ́mọba lọ subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ wa ló ń fẹ́ ẹnu gbogbo àkígbà tó lè tó bá ń hàn sí wa ọlọ́run jáde máa mú jáde máa lò jáde máa tẹ̀lé ọlọ́àánú rẹ̀ ọlọ́mọba subhanaka allahumma hamdik shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa